الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا إنه من يهديه الله فهو المهتدي ومن يجد فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته عن عبد الله بن عباس رضي الله عنهما قال شهد عندي رجال مرضيون وأرضاهم عندي عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الصبح حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة بعد الصبح حتى ترتفع الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس عن جابر بن عبد الله رضي الله عنهما أن عمر بن الخطاب رضي الله عنه جاء يوم الخندق نعم قرآن هذا عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفرض بسبع وعشرين درجة هذا هو رمضان ترى كيف محمد صلى الله عليه وآله وسلم ọlọ́run bá tí ó tún wù nínú àánú rẹ̀ láti kàwá fún àwọn èèyàn tí ó máa jókòó nínú ìkan nínú àwọn ilé rẹ̀ tí ó máa ní àkọlé kan ìtẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala kan tó lè dáná hasanẹ́tì nǹkan wa nítẹ̀síwájú àlàyé tí à ń ṣe lọ lórí جوكوا لي قال اي ترى العمدة في الاحكام حديث اخو عبد الله بن عباس اني او ما في تسواجو قال ان كبا ينسوا قال شهد عندي رجال مرضيون نعم شهد عندي رجال مرضيون وأرضاهم عندي عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن صلاة بعد الصبح حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب ونبدا عبد الله مع بعض قال في يوبا يوم عام جيجي شهد عندي رجال مرضيون وعرضاهم عندي عمر أن النبي صلى الله عليه وآله وسلم قال أن النبي صلى الله عليه وآله وسلم نهى عن صلاة بعد الصبح حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب wọ́n látọ̀dọ̀ abúlé àwọn àbá àkọ́lọ́n kó bá yọ nítorí àwọn méjèèjì àti bàbá àtọmọ Abdullah bin Abbas sàábẹ́ni bàbá rẹ̀ àni Abbas bin Abdul Muttalib sàábẹ́ni òun náà kọ́lọ́n kó bá yọ nítorí wọn kọ́ọ̀lù ó sọ wípé ṣáìdà indi rijalun mardiyun àwọn ikọ̀ ọkùnrin tó ṣe wípé ẹni ire ni mo mọ̀ wọ́n sí tí mo sì yọ́nú sí wọn wọ́n jẹ́rìí lọ́dọ̀ mi níwájú mi wà àrùdọ́rùn mi indi Umar ẹni tí mo sì nífẹ̀ẹ́ sí jù tí mo yọ́nú sí jù nínú àwọn rìjáàl nínú àwọn ọkùnrin tí mo ń sọ nínú àwọn èèyàn tí mo ń wí ẹni tí mo yọ́nú sí jù òun náà ni àfáàwà Umar ọmọ Khattab kọ́lọ̀ kí ó bá yọ́nú sí wọn wọ́n ní anábì sallallahu alayhi wa alihi wa sallam anábì kọ̀ fún wa láti máa kí irun lẹ́yìn ìgbà tí a bá ti kí súbùsì tán títí tí òun ó fi ta yàní tí ó fi yọ wà bá dàlá àfùrì bákan náà lẹ́yìn àfùrì hátàtàgùrù títí tí òun fi wọ̀. bayanu mawduhu alhadith bayanu mawduhu alhadith aláyé nípa àkórí tí a lè fún hadith yìí gẹ́gẹ́ bí àwọn olùgbọ̀n ti sọ wọ́n ní bayanu shay'in min al-awqat al-manhi an as-salati fiha àlàyé ránpẹ́ nípa kámọ̀ nípa àwọn àkókò tí wọ́n kọ̀ fún wa láti kírun níbẹ̀ mọ̀mùsí yóò ayé láàṣùkù fi sídìkì yìí wà dínì mi ìtumọ̀ wípé mọ̀fì yóò ní àwọn èèyàn tó torí pé mo yọ́nú sí wọn ìtumọ̀ rẹ̀ náà ni pé láàṣùkù fi sídìkì yìí wà dínì mi ní ìṣe méjì nípa òdodo wọn ní ìṣe méjì nípa ẹ̀sìn wọn àrùbọ́ ohun àbùládùn kọ̀bùnà ní ẹ̀yìn ẹni tó ṣe wípé òun náà ni ó jẹ́ ni tí mo sí jù náà àwọn ikọ̀ tí mo sọ yìí ni àfọwà ó نعم الشرح الإجمالي على أين أقطع يحدث حبر لأمتي وترجمان القرآن عبد الله بن عباس رضي الله عنهما أن جماعة موثوق العدالة مقبول الشهادة أفضلهم الفاروق عمر بن الخطاب رضي الله عنه شهدوا عنده بأن النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة عن صلاة النافلة بعد صلاة الفجر حتى تطلع الشمس وني أفاوى حبر الأمة أبلغ محبات قالوا كي يبقى يرسي عن مديجي wọ́n sàlàyé fún wa wípé àwọn ikọ̀ kan nínú àwọn ẹni rẹ̀ ikọ̀ kan nínú wípé ìjẹ́rìí wọn lọ́dọ̀ àbáwa abdullahi abbas láṣàkà kọ̀bú ní ṣàhádátìhì kò sí èméjì láti gba ẹ̀rí wọn jẹ́ nílé tó jẹ́ pé afdalhum alfaruk èyí tó lọ́lá jù nú wọn lọ́dọ̀ mi òun ni Umar ọmọ Khattab radiyallahu anhu kọ́lọ̀n kó láti mú àwọn ìrun wá tó jẹ́ àwọn ìrun náà wá fìlì bájá sọlá àti ìfàjù lẹ́yìn bàtà bá ti kí àlùfájà rí tán àti àtẹ̀tìmọ̀ àṣàm títí tí òòrùn fi ta tí ó fi yọ wàbájá sọlá àti láàfùrí àti àtẹ̀gùrù àti lẹ́yìn ìrun sọlá àti láàfùrí títí tí òòrùn fi kíni o tí yóò fi wọ̀ lẹ́yìn kùfà torí pé àwọn kèfèrí yẹtùdúnà ríndà tùnú ìhà wọ́gúrú bìhà wọ́n a máa forí kanlẹ̀ fún oòrùn nígbà tí oòrùn bá yọ àtìgbà tí ó bá ń wọ̀ fanaha musulmi na ani sọlá ti fi àdẹ́ni wákẹ́yì ìbò ádán lahum an tashabbu bil kafirin wọ́n ní anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n kọ̀ fún àwọn mùsùlùmí láti kírun ní àwọn àsìkò yìí tó ṣe déédé àsìkò tí àwọn kèfèrí máa ń jọ́sìn fún àwọn nǹkan tí wọ́n mú ní olúwa yàtọ̀ sí Allah ìbò adánláhùn anifashapu ìbílíkásírì láti fi lè léwa jìnnà sí ìmọ̀ kọ́ṣe àwọn kèfèrí fíkìl hadith àwọn ẹ̀kọ́ àlékún àgbóyé ẹ̀sìn tí a hadith yìí alákọ̀ọ́kọ́ fihi raddun sarih على رواتب المبتدعة الذين يزعمون وجود الخلاف والبرد بل والسب واللعن بين أكابر الصحابة كعمر وأهل بيت النبي صلى الله عليه وآله وسلم wọ́n ní nínú àdífì yìí a rí ìdésìn padà sí ẹnu àwọn rọwáfíùn àwọn ṣíà alìmọ̀tẹ́dìà àwọn aládàdálẹ̀ alẹ́rìnà ẹ̀zùrùmọ́nà wùjúdà ìpìlà àti wálkùrù àwọn tí wọ́n ń lérò wípé Iyapa àti ìkórira ó láàrin àwọn sọ̀hábà àti àwọn arìnbẹ̀yì tí wọ́n jẹ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam bal wa kódà wọ́n lérò wípé à wọ́n wọn lè mọ́ ni wọ́n ara wọn ni wọ́n wọn ni wọ́n máa wọn ni tó pé àwọn nǹkan wọ̀nyí wọ́n lérò wípé kì í se nǹkan ó pamọ́ láàrin àwọn sọ̀hábà pé àwọn alùbẹ́ẹ̀t wọ́n kórìíra àwọn sàádé tó kù kàímọ̀rù alùbẹ́ẹ̀t nàbí sọ́lá àlọ́sọ́lá ẹgbẹ́ bí Umar àti àwọn ará ilé àná sọ́lá sọ́lá torí wípé Abdullahi bin Abbas radiyallahu anhu radiyallahu anhuma min na fún Umar wà á dára jọra rọ́pùtọ̀ ẹ̀rí ìdésì padà ló jẹ́ fún àwọn ọ̀rọ̀ wá sí ìdáwọn ṣíà nípa àwọn ọ̀rọ̀ wá sí ìdígbà yìí pé kò sẹ́ni kẹta nínú àwọn ará alẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam tó lè ṣàdúrà fún kankan nínú àwọn khulafa ar-rashidin yàtọ̀ sí àfọwọ́ alẹ́mọ̀ àbùtọ́ọ̀lì lá Abu Bakr wala Umar débi wípé àwọn àṣíà eh, ìkórìíra tí wọ́n ní sí àwọn wàzírọ̀ nàbí sallallahu alaihi wa sallam àfọ́ Umar àfọ́ Abubakar ìkórà tí àwọn ṣe à ní sí wọn ní Iran ní Iran nígbà àwọn ìlúgbẹ́ pé àwọn ṣe à ní wọ́n jẹ gàba lé bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ pé gbogbo ìsẹ̀mí ayé wọn ìsẹ̀mí ẹ̀kọ́ wọn ìsẹ̀mí gbogbo mọ̀nàmíjì wọn pátápátá mọ̀bí yọ́n ala àkídà ti ṣíà wọ́n mọ́ lórí àkídà ṣíà ni kò sẹ́ni kankan tí ó kú ọjọ́ kò ní ìran pé ah, báyìí ni o báyìí ni aisha báyìí ni o rárá ó ti kọ mẹ́kọ̀ọ́ láti pamari àwọn sáàzù wa wọ́n sọ fún wa ní àwọn tó ti pẹ́ sẹ́yìn wọ́n ní kan nú àwọn ọ̀rẹ́ àwọn wọ́n ní ó ń gbẹ̀gbẹ́ by all ló ti wá by gbogbo bó àwọn sí àti bó ṣe hánu àwọn sí àbájú ní kọ́lá sí ìkóta ló bá hàn kankan nígbà tó dé Iran ó láwọn ò tí ìparí simẹ́sà alákọ̀ọ́kọ́ yọ́ndẹ́d level tí ẹ̀mí òun ti sọ fún òun wípé ìyá wa Aisha kì í torí pé kò sẹ́ni kankan tí ó pè ọjọ́ kò wípé àyàwó ẹja báyìí ni àwọn bá fi báyìí rárá ọ̀rọ̀ ti kọjá gbogbo ibẹ̀ yẹn wọ́n ti ìmbá ìgbẹ́ sínú mọ̀nà yíjú jìrà síyà láti lẹ̀ ẹ mọ̀ ọkọ̀ bí gbàdé bá ń kọ́ nọ́mà kò rí kùnà mú fún náà ni gbogbo àwọn àkídà yẹn lẹ́sẹ̀ kí ni o ó ti tàtà rọ́bà ó ti wọlé sínú àwọn kìíní yẹn lẹ́sẹẹsẹ àfáàyàn jáde àrùn <laughs> ó jáde àrùn kó lè sùn kò lè wù táǹdì ẹ̀ kífà kífà àzà kò lè mú mọ́ra pèhé iná àà ó kàtàrà ní o ó kìdànù ní kódà kò mú aṣọ kankan ó sneak out of the country ní ó kó ó yá ní o tó tàbọ̀tà torí pé gbogbo àwọn ọmọ náà ìjì pátá ó ti wọ inú ẹ̀ láti kéjì wá sọ̀tẹ́nì kan wá sọ pé tàkásùsù ohun hadith ni ó parí Iran hadith tó ń sọ kí hadith hadith o hadith wa alibait ni o hadith alibait ó ní kí hadith kí ṣe kùlẹ́sìlẹ̀ hadith wa kọ́ o hadith alibait kan sọ pé gba nípa wípé Abubakar àti ọmọ náà ni wọ́n ibẹ̀ dọ̀kúrọ̀ yóò gba dọ̀kúrọ̀ lórí pé yàwá ìjà pé mọ̀lẹ́rún náà ni pé inú náà ní ọ̀nà sí lẹ́nu ọlọ́run tó gbogbo àwọn rátura sí pátipàti rẹ̀ pọ̀ mẹ́ ó bẹ̀rẹ̀ jẹ́ ìfúnfún scholarship ẹ̀rọ jáde dáàrọ̀ jáde ẹ sọ́ra fáwọn scholarship sí ọ̀rọ̀ yìí mo sọ nígbà tí a lọ sí mutazọ́rù ní Ìlọrin ni wọ́n gbà náà wọ́n sí dìpọ̀ hafizahullah pòfẹ́sà aláró ìgbà tí wọ́n ṣe mutazọ́rù mọ́tò ṣírí sínú àti mùdírù lọ ń báyìí mo sọ̀rọ̀ yẹn màtọ́ lọ pẹ́ta lórí tààlìk mo sọ ọ̀rọ̀ yìí ní bẹ̀rẹ̀ lọ́nà 2012 mo sọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ lọ́dún náà mo sọ pé kán sọ àwọn tí wọ́n tán tán sunkún scholarship kan are very very careful ilé tó lórúkọ pẹ̀lú scholarship bí gan even kò fẹ́ lọ rí di nursing ní Iran àánú ni tó rẹ̀ àyín tí mo fẹ́ lọ sí òjò nursing àánú ni dọ́là àná torí pé ò nímọ̀ pé ó ti tàfà rábà sínú ara rẹ̀ orúkọ àti wá tó dé sí wọn náà pé ó gbà nǹkan wọ́n tẹ̀ lówó wọ́n lè mọ̀ wá láàrẹ̀ wọ́n lè fún ní anything wọ́n lè fún ní anything kò sí nǹkan tí wọ́n lè fún yàn láti tún náà lè ṣe kí ni òun tán lè ra àwọn èèyàn ọkùnrin kan àwọn òbá ní Cairo ṣùgbọ́n a gbọ́ ìtàn rẹ̀ wípé tó ó lè wà níbi system for almost fifteen seventeen hours lójúmọ́ kò ní kó ní system ọkùnrin kí ló ń ṣe ní system kí ni problem ẹ tọ́lá tó lẹ̀ tọ́lá tó lẹ̀ nígbà tí ọwọ́ bàbá yàfa wọ́n ṣe jù ní scholarship ní ìranù rẹ̀ wọ́n ti scholarship báyìí ìjọ tó dé sí Iraq Iraq ló lọ but scholarship náà tó yẹn ìjọ tó dé sí Iraq odidi ọkọ̀ kan ni wọ́n lọ fi pàdé rẹ̀ ní airport wọ́n fi gbé lọ sí hostel lọ́sẹ̀ kìnnìkan òtí ìlọ́dún ọdún kan ọdún méjì àbá ọkọ̀ jùlọ ọmọ kékeré kan ọkọ̀ táà ọkọ̀ tí mú já lọ gbá ọmọ àkẹ́ ó mú já lọ ráàyè wọ́n á kàdà tó máa ń ṣe nìyẹn òun náà ó dé ní ọmọ ẹ̀dẹ́ sí ó wà ní asaf òun náà ó dé ní ìsinmi àwọn pé òun pé ìyá alágbàpọ̀ àbúrò ayẹ̀ náà parọ́mọ́ nàbí sọ́lá àfẹ́là ìkànnà àwọn aṣíwájú wa àbúrò mẹ́sọ̀ hafizahullah wọ́n ní etí ni gba ó fẹ́ gba fọ́ ya lè mọ̀ lọ àwọn àgbákà tí wọ́n pé àwọn ajá àwọn ajá wọn tí wọ́n ń sìn wọ́n mọ̀ ọ́ ní àti

abadan so nusala salama so àdìsí yìí yi ọ̀rọ̀ ló jẹ́ padà fẹ́ náà wọ́n ṣíà ìgbé àwọn àrùbẹ́yẹ wọ́n yìí ṣe ọ̀tá àwọn tẹ́ẹ̀tì lọ́tà àwọn yìí torí kò sọ pé ṣẹ́yìdà ìdí rìjálù mọ̀rùkì yìí wà àrùbáwù ìdí Umar ibn al-Khattab radiyallahu àti òní so eléyìí ọ̀rọ̀ padà ló jẹ́ ṣíà àléhì mínà láì máa yẹ̀sọ̀ sí fóònù ní tó bá tọ́ sí wọn kọ́lọ̀ ọba àlékọ́lá kó bá ṣe fún wọn. ẹlẹ́ẹ̀kejì wọ́n kọ́bà ní hadith yìí jẹ́ fún àfọwà umar tí àfọwà umar wọ́n ní ipò tó ga wà láti ìjà mọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alùbẹ́ì tó jẹ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wa alihi wa sallam kìí ṣe alibẹ́ẹ̀tì nìkan bal shahadatu alimin min ulamahi alibẹ́ẹ̀tì ìjẹ́rìí ẹni tó fẹ́ pé hamdul umar títí fẹ́ pé just ordinary person èèyàn ńlá tọ́lọ́dẹ̀ bù ní ìmọ̀ ó dẹ̀ jẹ́rìí pé àfọwárúmọ̀ wọ́n ní kí ni wọ́n ní ọlá wọ́n dẹ̀ ṣe àfihàn wípé fi wọ́n wípé àfọwárúmọ̀ ipò tí wọ́n wà lẹ́yìn àfọwárúmọ̀ ìwọ̀n ṣe ipò kékeré بيان ما كان عليه الصحابة رضي الله عنهم من الاحترام والتوقير لبعضهم بعضا àlàyé nípa ìgbàgbọ́yé bí àwọn sàádé tí máa ń ṣe láàrin ara wọn pẹ̀lú wípé wọ́n máa ń pọ́nra wọn lé wọ́n máa ń bà jálà ara wọn wọ́n máa wà kọ́rọ̀ ara wọn wọ́n yí wí láì sí síra wọn wọ́n yí sí ìríra wọn fi bó tilẹ̀ tí ó ṣe kí ni wọn bó tilẹ̀ kó máa wàfi kàláàmì ibn Abbas nínú ọ̀rọ̀ tí àfọ́ ibn Abbas ti sọ yìí dárúsùn lìtùláàdì nà ṣíà wàtẹ̀mbí ìlúlámẹ́rin alàlùmọ̀hámẹ́lá ti fi mọ́ bẹ́ẹ̀nà wọ́n ní ọ̀rọ̀ tí àfọ́ ibn Abbas ti sọ yìí ìtanijí wà ń bẹ o ẹ̀kọ́ wà ń bẹ o àfíèsí fún àwọn tó jẹ́ pé àtùláàmù náà ṣe àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ẹ̀ṣẹ̀ ń dàgbà nínú ìmọ̀ wọ́n ẹ̀sẹ̀ ń dàgbà bọ̀ nínú ìmọ̀ èèyàn lè jẹ́ àgbàlagbà lọ́jọ́ orí ṣùgbọ́n kó jẹ́ pé nínú ìmọ̀ náà ṣì ni èèyàn lè jọ́mọ 65 years lọ́jọ́ orí kó jẹ́ pé bàbá tó fi gàmpá ṣùgbọ́n nínú ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn yóò jẹ́ náà ṣì wọ́n ẹ̀sẹ̀ ń dàgbà bọ̀ nínú èèyàn sì lè jọ́mọ ogún ọdún jẹ́ pé nínú ìmọ̀ àgbàlagbà ni so eléyìí láẹ̀sìn bá ara bí ọmọ ah, kò ní nǹkan kan pẹ̀lú ọjọ́ orí ṣùgbọ́n ó ní nǹkan kan ṣe pẹ̀lú anọ́ṣà dídàgbà ìmọ̀ ọmọ tó bá ẹ̀sẹ̀ ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ tàbí ẹnikẹ́ni tó bá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ó gbúdọ̀ kẹ́kọ̀ọ́ tó pọ̀ nípa àdìsí a kà yìí bákan náà ó sì máa jẹ́ tẹ̀bí kó máa jẹ́ ìtanijí ìpinnu sáfíyèsí fún àwọn olùmọ̀ àmàlà báyìí nà hùn bí wọ́n ṣe mọ́ bára wọn ṣe wọ́n ní respect the eh, reciprocal gbà fún múrí ni gbà fún gbàdà ọmọkùn tí wà jẹ búrẹ́dì olóòfin tó rẹ̀ sílé àpọ́nlé àjọjọ mọ́ fúnra wa ni àgbàlagbà ó pọn ọmọ kékeré lé ọmọ kékeré ló ṣe kí ni o yóò pọn àgbàlagbà lé ìgbà míì wà fi yẹ wípé àwọn èèyàn kan lè jẹ́ student yẹ but nínú ọjọ́ orí kìí ṣe pé bóyá ojú wọn lọ nínú ọjọ́ orí kìí ṣe pé ojú wọn lọ lọ́jọ́ orí but student ni wọ́n jẹ́ fún ọ ìyẹn ò wá fún ọ ní ìgbàláàyè kó wá mọ́ fẹnu sáka wọn àbí kó mọ́ bẹnu àtẹ́lù wọn arákùnrin kan ní ìtọ́jú àwọn tó ti pẹ́ sẹ́yìn ọlọ́run ọlọ́run kẹ níwọ̀nba tó ó ní jòkó tó máa ń ṣe pẹ̀lú àwọn ọmọ Yorùbá ní ilẹ̀ lágbáwá tí àwọn ọmọ ẹ bá ti wá àwọn tí mo pè lọ́mọ ìwẹ̀ ìṣọmọ náà o àdìsẹ́ bá fi lè kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tó lọ Sàúdí tó lọ kẹ́kọ̀ọ́ ẹni ẹ ti kúrò lọ́mọ o tùláàbù ẹni náà ni wọ́n ṣùgbọ́n tó dúpẹ́ ní ẹ̀kọ́ wà árùpáàrù mínimum dàrọ̀já tó bá ti jókòó sí kíláàsì báyìí tó wá ló fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ yóò kàn mọ sàpá àwọn ni ewu bẹ́ẹ̀ lè ti jókòó wo nádà bí owó ní kékeré nìkan àmì sí èyí kí ló dé nítorí kó ti wá nímọ̀ ìjọ lọ lọ́wọ́ eléyìí kò sí ní ti sáwọn olùmọ̀ bá ti ta àmọ̀ pẹ̀lú àwọn olùmọ̀ ní pé àpọ́nlé tó máa ń fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ó mọ̀ rí àpọ́nlé tí àwọn olùmọ̀ ń ṣe fúnra wọn láàrin ara wọn wọ́n mọ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà ó fi máa lò láàrin ara wọn wọlọ́ọ̀hìn téèyàn bá jókòó pẹ̀lú àwọn olùmọ̀ tó mọ́ra sáwọn tí tó súnmọ́ àwọn olùmọ̀ bí máa nàìjíríà kẹ́lì máa á kò ní máa fojú ẹ̀pẹ̀rẹ̀ àwọn èèyàn pápá àbùkù fún wọn yóò sì máa báwọn àfáà bí wọ́n ṣe mọ́ ń pọ́n àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn lé ní àpòrí tó lágbára Abu Ishaq al-Huwaini ni hafizahullahu ta'ala wọ́n nígbà táwọn lọ sí àbẹ̀wò sí Sheikh al-Imam Muhammad Nasiruddin al-Albani rahimahullahu ta'ala wọ́n nígbà táwọn dé Sheikh wọ́n ní Sheikh ó ní bí irúgbìta tí wọ́n gbàtẹ́gùn bẹ́ẹ̀ lórí fídì skul kó wá pé grass nìkan náà gbé síbẹ̀ kó wá jẹ́ kọ́sì àdílé bọ̀tẹ́ yóò bá wọlé kò lè débẹ̀ inú ilé náà lèyìn ó gbà débẹ̀ àbámọ́ ń gbàlejò ń bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe ìdòyà fa nǹkan kan wọ́n á ní bọ́n ṣe wọ́n ń gbé èso bọ̀ wọ́n ń gbé àwọn nǹkan fọwákè àwọn nǹkan tí wọ́n fi tàn lálejò wọ́n ń gbé bọ̀ wọ́n ní pé wọ́n ti wá ń gbé kíní ẹ̀bọ̀ àwọn fi sọmọ pé ah, àgbàlagbà pé káwọn lọ gba kíní ẹ̀ ní lọ́wọ́ wọn wọ́n ní tí ó sọ pé ìjìnlẹ̀ lọ́lọ́pàá ní afáwa pé ah, ah, ah, ó pé tó adájú pé kẹmọ gbé nǹkan bọ̀ fún ẹ̀dára tán wọ́n ní àwọn tájú kù bàbá gbé kílẹ̀ sílẹ̀ bàbá tún padà wọlé padà wọ́n tún gbé nǹkan bí ìbọ̀ ṣéèkì ní ara àwọn ò bá bó làgbàlagbà ó sì máa gbé nǹkan bọ̀ táwọn amọ́ wo wọ́n ní àwọn tó fẹ́ lọ wọ́n ní wọ́n sọ pé ìjìlìs wọ́n ní ìjìlìs ẹlẹ́ẹ̀kejì ó wà áókádù ó wà mọ́ stronger jù sí tàkọ́kọ́ lọ wọ́n náà tún wọlé wọ́n tún bọ̀rẹ̀ lẹ́ẹ̀kẹta wọ́n á gbé oúnjẹ nàdọ̀ wọ́n gbé dání wọ́n ń rìn bọ̀ wọ́n láwọn táwọn lọ gbà wọ́n ah! wọ́n àwọn gan fa iná ní wà pé mo ní kó o jókòó kó o jókòó yẹn ò ní adam pé mo sáàsì jókòó ó sì jókòó pé mo ní kó o jókòó yẹn kó o jókòó yẹn náà ní adam sọ̀rọ̀ tó báyìí pé wọ́n ni ẹni yẹn tó ní tí lè kété wọ́n mọ́ ah, ẹ̀ owó òun lẹ́kọ̀ọ́ ni ó sáré tí mo gbé kò dẹ̀ sí nǹkan ní ìgbéyà tí bàbá ṣe báyẹn hákùbí yáfà ni èyí tó súnmọ́ ni pé lẹ́yìn ọjọ́ kẹta tí wọ́n bá ń gbé nǹkan bọ̀ tí àbúṣe àgbàlagbà lọ́wọ́ ó súnmọ́ kán mọ́ kọ́mọ̀sọ̀ wípé ejìlis ó súnmọ́ ṣùgbọ́n hapùdì yáfà pé àlejò kápọ́n àlejò lé ẹ̀dẹ̀mọ̀ pé àwọn èèyàn mọ̀ṣálà nùsùsù ń rìn lára wọn gẹ́gẹ́ bí inú iṣan wọn ẹ̀jẹ̀ àti nùsùsù ń gba inú iṣan wọn kọjá ni so àwọn ọmọ lo nùsùsù lọ ní falala so ápù yẹn yóò kàn sàfá àwọn èèyàn yóò kàn ẹmọ bàbá àwọn ọmọ yẹn náà wá rí gbà ẹwà àjọjọ wá kéwú láti nàìjíríà ni àkàpàdé ní kàkàn sí ìsìfádà ní gbogbo ọmọ ilé ike látòkè wọ́n ti túká kò sẹ́nì kankan tó lọ bá àfáàrin pé òun fẹ́ gba lọ́dọ̀ tẹ̀mọ́ because bí káwọn èèyàn jókòó pé ibo lẹ́yìn wà wọn àti ìdí yín nígbà táwọn ń jìyà fún ìmọ̀ táà ń jìyà mọ̀ ó bá wọn rọ̀ wọ̀nyí kì í sọ̀rọ̀ tó dáa kò tá tẹ bá rí báwọn àfà bọ́n ṣe máa ń ṣe láàrin ara wọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ náà wọ́n mú pé ó kí mọ̀ṣálà mọ̀ṣálà mọ̀ṣálà so kọ́lọ̀mọ̀ bàlẹ́pẹ́lá ó jọ kó jẹ́ ká mú ilé náà lára àwọn olùmọ̀ lára àwọn sálàfùwa sàlàfíà nìyẹn o ẹ̀hẹ́n ara sàlàfíà náà nìyẹn tàwùkìrì láàlì wal ulama tàwùkìrùhùn ba'duhum ba'dan káwọn olùmọ̀ kán pọ́nra wọn lé kán ara wọn kọ́mọ̀ tu aṣọ ara wọn síta nínú ọjà tẹ́ẹ̀mọ́ ní ọjà orí facebook nínú ọjà káwọn àfa àmọ́ jara wọn tí ó wù nínú ọjà ọjà ìpàtẹ àgbáyé eléyìí sọ̀rọ̀ sí mi eléyìí sọ̀rọ̀ sí mi eléyìí sọ̀rọ̀ sí mi èmi náà fọ́rọ̀ da rẹ̀ èmi náà fún létí èmi náà lè dákẹ́ torí pé mi ò gbẹ́ni bálágbà kan àfa àkọmọ́nkí kí ni kí la fẹ́ gbà ní gbogbo eléyìí nítorí àti kúrò ní káàrí òdúdú ọ̀rọ̀ ẹ̀sùn kò yẹ dáàmù tó yẹ pé wà fún agbéra yín títa ẹmọ ẹtàn mọ dáná fún dáta àwọn èèyàn lọ gbáà ọ̀rọ̀ wákàtí mẹ́ta kò sí nọ́ọ̀sù kankan bẹ̀ ìdá irú ọ̀rọ̀ rádà dáa wò yẹn nọ́ọ̀sù láàkọ́lá láhùn àlàkọ́lá rọ̀sù ẹ́ sídà wà ẹnu láàzù àlàdàrí èmi ò lè dé sùúrù báwọn ah sídà wà kò sí kọ́lá lá kò sí kọ́lá rọ̀sù kò sí kọ́lá sọ̀hábà wọn lè ṣe kọ́lá ṣé èyí sọ̀rọ̀ ẹ̀kàn mọ́ bàtùkù àwọn èèyàn jẹ́ gbáà kí ni túmọ̀ yẹn àwọn àfá ò fọ́ra wọn lé mọ́ wọ́n táwọn tó dẹ̀kọ́ra wọn lé àwọn tí wọ́n fọ́ra wọn lọ́mọ ilé iṣẹ́ náà táwọn náà wà wà báyìí wájú àwọn náà bá tó nígbà táwọn yóò rí bí àwọn olùmọ̀ máa ń fọ́ra wọn lé yóò rí bí àwọn olùmọ̀ máa ń ṣe síra wọn ẹwọ àfáwà abdullahi náà bá ẹwọ ẹsẹ zumar ẹwọ nǹkan tó sọ so àfáwà sẹlí màlìlá ní hafizahullah wọn náà bá àwà sí lókùtọ̀ ìpé kákẹ́kọ̀ọ́ tó pọ̀ níbẹ̀ kákẹ́kọ̀ọ́ tó pọ̀ níbẹ̀ àwọn àfíra kan wà nínú àdádìl muhaddithi nínú àdádìl muhaddithi síra yẹn tó pọ̀ báyìí tíra adab lásán ni ọlọ́ọ̀bà àlékọ́lá kó bá san gbùdúrù alẹ́ sọ lórí nítorí àwọn bí ọdún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn báyìí wọ́n ka tíra náà fún wa mílẹ̀ ti dáyẹ̀ lẹ́nu àyà nínú àwọn tíra tá a parí tá a ibi kíláàsì àjókòó tá a ké láti ilẹ̀ dókòó téèyàn bá ka tíra yẹn kódà mọ̀ á bẹ̀rẹ̀ nìkan wípé kọ́túbà ṣe ìhádà náà zọ́ọ̀rù sí tíra yẹn tán tún tún tíra yẹn kà fún wa mọ́lá tanzania ó lè jẹ́ àǹfààní fún àbúsàlà tí ànábà kó tíra yẹn wá láti kánú gbánu nínú àdábì àdìsí nínú àwọn àdábà àwọn sálàf nípa bóòlù náà ṣe máa ń ṣe tàókì rárá wọn táwọn èèyàn bá ṣe nìsín àwọn èèyàn ó sọ pé mú nìsín ni o pé ẹ̀rí àwọn fáwọn nígbà tó nìyẹn wọ́n ti mú wọn lẹ́rù wọn ò ní dárò mọ́ rárá o ìṣègbè ṣe rí nìyẹn ìṣẹ́gbóṣe rí nìyẹn àní àṣìbáàd mọ̀mùnà ìlà fìfọ́lá àṣìbáàd mọ̀mùnà ìlà fìfọ́lá àtàdánlùlù muharram ìlà fìfọ́lá kéèyàn ó yẹ pẹ́lá rẹ̀ èèyàn haram ni ìlà fìfọ́lá ṣùgbọ́n níbi àlámọ̀rí ọ̀rọ̀ ìmọ̀ ó yẹ pẹ́lá rẹ̀ dáadáa tó rẹ̀ra rẹ̀ yẹpẹrẹ tí mo ní pé kéèyàn yẹra ẹ̀ kéèyàn rẹ ara lẹ̀ torí pé téèyàn bá ti ní ìgbéraga kò lè ní ìmọ̀ ẹni tó bá ti ní ìgbéraga ò lè nínú àwọn àwọn onímọ̀ ní pé kì í nínú àwọn wọn sọ wọ́n ní eléyìí ẹ̀kọ́ wà ń bẹ̀ fún wa láwàtà táìsẹ̀ ń kẹ́kọ̀ọ́ táìsẹ̀ ń dàgbà bọ̀ nínú ìmọ̀ àti àwọn olùmọ̀ náà láàrin ara wọn sí sí ara wọn. bákan náà anáyò anisọ̀lá ti fi abẹ́rẹ́ ní wákìtẹ́ yìí ikọ̀ fún ni pé kátìmù ní àsìkò méjèèjì tí wọ́n sọ yìí. anáyò yakusu nawatu dúnà fọ̀rọ̀ yìí wọ́n ní ikọ̀ fún ni tó yìí ó kọ̀ fún wa pé ká mọ̀ sínú náà sílà lásìkò náà ni ò fi ṣe ìmọ̀ràn yẹn nítorí wípé ẹni tó bá sùn hadith wa fún ẹni tó bá ti sùn man nama an salatin fali yusalliha idha zakaraha ẹnikẹ́ni tó bá tún gbàgbé òun kan kó fi tó bá ti rántí falaisa lahu kafara illa zalik kò sì sí ìtànà kankan ju pé kó fún ìyẹn náà lọ àsìkò tó wá jí wá bọ́ sí àsìkò ṣé kọ́mọ̀ kí ni yóò kí mọ̀ náà ọ̀nà sọ pé kì í ṣe ọ̀rọ̀ ọ̀ràn yẹn o nígbà tí bá wà fún ìyẹn àwíjàre fún ẹni tí ò fi ní àkókò tó yẹ kí ó kì náàlì tí wọ́n dẹ̀ ń sọ nípa ti sọláàtìl áfírí inda ìsìrọ́rì sam nígbà tí òun bá ti pupa ní o tó ti yẹ́lò eléyìí tí àwọn sáà ń pè ní àwò pápá ó ti yé tàbí tọmọ tó kú ṣùgbọ́n ẹni wọ́n ní ká mọ́ fi rùn nítorí tó gbà tí bùbá ṣáná tá ń bá dàpọ̀ láti láàfù rárá o now wọ́n ní al-mu'allif rahimahullahu ta'ala al-imam abdulghani al-maqdisi wọ́n ní wọ́n fi àsìkò kẹta sílẹ̀ tí wọ́n pọ̀ fún akámọ́sìrún bẹ̀ àsìkò kẹta wà but àfá òsìsí ni wọ́n mú wọ́n sọ nǹkan tí tó jọ Ah, wọ́lá àlàm ọlọ́nìkan ló mọ ìdí tí wọ́n fi mú wá bóyá ọmọ mọ̀ fi sílẹ̀ tàbí kí wọ́n na torí pé hadith náà ó tábà ṣẹ́rùtù wọn ipe hadith àwọn buhari síra yóò hadith bukhari àti muslim hadith ilé na hadith muslim àní hadith àfọwà ọkùbà bùnà amir aljuhani radiyallahu anhu tó àlọ́dọ̀ àfọwà muslim ní anábì sallallahu sallallahu sọ pé salatu sa'ad káàní rasulullah sallallahu sallallahu yẹn ni àánà àánú sọlìyà ìhìnà àwọn àkókò mẹ́ta kan àtànàbì sallallahu sallallahu kọ̀ fún àkàmọ́ kírun bẹ́ẹ̀ àwọn nákòbọ̀rọ̀ fi yínà mọ̀tánà tàbí káàkì mọ̀ sí àwọn òkú wa láwọn àsìkò náà anábìkọ̀ fún wa yínà tẹ́lifílẹ̀ òṣàm nígbà tí òun bá yọ gẹ́gẹ́ bá nínú ìwáyà mi ó sọ gbèdéke tẹ̀rẹ̀tẹ́fì òyìn ó àti àtẹ̀rẹ̀tẹ́fì àkẹ́ kọ́ títí tí ó fi yẹ̀ ní ìwọ̀n ọrùn kan ìwọ̀n ọrùn ọrùn kan ìyẹn làwọn olóyìnbó ń pè ní zenith tí ó fi yẹ̀ kúrò ní ní àtàrí ìgbà tí òòrùn bá wà látàrí gangan wọ́n ká mọ́ ṣeun lásìkò náà bákan náà ìgbà tí òòrùn bá ń ṣe tán ti ń kágbá ńlẹ̀ ìyẹn lásìkò àsìkò ọ̀rẹ́ lẹ́kẹta àtàlà ọ̀sán ni wọ́n sọ lókè àsìkò tààrin ọlọ́dàbí sọ́lá sọ́lá sọ pé láàfọ́lá tàbádà sọ́fí hátà àtẹ̀rẹ̀fẹ́fẹ́ àṣàmù wọ́lá àfọ́lá tàbádà àkúrí hátà àtẹ̀rẹ̀fẹ́ àṣàmù ọlọ́dàbí sọ́lá sọ́lá sọ pé kò sí ìrun kankan yàní ìrun tó jẹ́ àwọn ìnáwó àfi bádà sọ́lá tó sọ́fì lẹ́yìn ìrun sọ́fì hátà àtẹ̀rẹ̀fẹ́fẹ́ àṣàmù sí tí òun fi kí ni o tí òun fi tí ó fi yẹ àtàrí wọ́lá sọ́lá tàbádà àkúrí hátà àtẹ̀rẹ̀fẹ́ àṣàmù kò sì sínú lẹ́yìn àlásàrì tí tòun ó fi tí ó fi wọ̀ tó bá sì ti wọ̀ a ti mọ̀ wípé àsìkò sọ̀látùl maghrib ó ti wọlé nìyẹn qala al-musannif rahimahullah wa fil bab عن علي بن أبي طالب عبد الله بن مسعود عبد الله بن عمر عبد الله بن عمرو بن العاص وأبي هريرة والسامرة بن جندب والسلام بن العفوة والزيد بن ثابت ومعاذ بن أفرام وكعب بن مرة وأبي أمامة الباهلي وعمر بن عبسة السلمي وعائشة رضي الله عنهما والسنابحي ولم يسمع من النبي من النبي صلى الله عليه وآله وسلم وفي الباب gbólóhùn wà fìlbà nínú àwọn iṣẹ́ tí àfáà wa الشيخ الإمام Adam Yahya Al-Ethiopi nínú àwọn iṣẹ́ tí wọ́n ṣe ní umar yìí tí ẹnì kankan ò ṣáájú wọn ṣe rí òun ni kẹ́lìmọ̀ wàfìlìbà olúwa nínú síra wọn albaharu mufid asajjaj aláṣẹ́rẹ́fẹ́ sọ̀híhì muslim ibn al-hajjaj 45 volumes mọ́sálà yìí a gbọ́ nígbà tí a ń ka tírà sẹ́rẹ̀fù súnà albarbahari ìgbà tí a ń ka sẹ́rẹ̀fù súnà àsìkò yẹn ni bàbá jáde láyé odidi fọ́sùn kan la sọ́sọ̀ kalẹ̀ àkàtírà lọ́jọ́ náà ìtàn ìgbésí ayé Sheikh Adam Ali obi òun la sọ lọ́jọ́ náà tí a sì sọ àwọn ìgbìyànjú wọn tó jẹ́ pé àwọn ìgbìyànjú yìí àwọn tó ṣáájú náà àwọn sálàfù ṣe nínú síra àwọn sọ̀rí muslim sẹ́lù sọ̀rí muslim wọn forty five volumes ni nínú àwọn iṣẹ́ tí wọ́n ṣe òun ni mọ́sálà wàtúbà nínú àwọn iṣẹ́ tí wọ́n ṣe níbẹ̀ gbogbo àwọn tí wọ́n dárúkọ níbí wípé ìtumọ̀ wà fi báàbù wípé gbogbo àwọn tí a dákọ̀ ìpátápátá gbogbo wọn náà ni wọ́n ní rìwáyà tí ó ń sọrú nǹkan tí rìwáyà Abu Sa'id al-Khudri tí ó ń sọ yìí náà gbogbo wọn ni wọ́n gba hadith wa tó ń tọ́ka sí tí eh, Abu Sa'id al-Khudri tí wọ́n mú wáyé tó ń tọ́ka sí Sheikh Ali Adam al-Tofi wọ́n wá lọ wá gbogbo ibi tí ìsìnlẹ̀ ìdìyẹn wà pátá ó sì kó wá nínú nínú àwọn ìgbìyànjú tí wọ́n ṣe eléyìí ẹni tó bá jọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ hadith olóore ọ̀fẹ́ tí àwọn nǹkan wọ̀nyí kó mọ́ pamọ́ sí pápá bòtìlẹ̀ kó mọ́ ọlọ́ọ̀bà lè fẹ́lá kó jọ tí ó bá wa kẹ́ Sheikh Adam Al-Ethiopi rahimahullah rahmatan wa'ada ìgbà tí wọ́n kú àsìkò kòrónà kú ṣùgbọ́n mọ́kúbára ò mọ̀ pé kòrónà kan lọ́ọ́ bì kàtà lọ́jọ́ náà níbi tí èrò pọ̀ jù wallahi ọlọ́ọ̀bà àlejòlá tí ó bá fẹ́ wọn kópa lè fún ìfẹ́ àti ìbẹ̀rẹ̀ fún wọn imam ahmed bin hanbal rahimahullah ó ní kúlù lè àlè bídà kúlù lè àlè bídà yìí baynana wà baynakum ayyamul janani ẹ sọ báwọn oníbídíà láàrin àwa àti ọjọ́ tá a bá kú là á mọ̀ ọ́

tsunami fi wọ́n ní kò gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam sàábé tí ń jẹ́ tsunami yìí wà ó ṣùgbọ́n tsunami yìí lè tí wọ́n sọ ń bí kò ọ̀rọ̀ lẹ́nu ànábì sallallahu ó mì Umar rahimahullahu wọ́n pè ní at-tariqatu al-wadiha fi bayan sunabiha at-tariqatu al-wadiha ọ̀nà tó clear tó wide tí ó rújú fi bayan sunabiha láti máa ṣàlàyé pé àwọn sàábé mélòó ní jẹ́ sunabi yìí òdìjà ńlá kan ni àfáà àgbà Sheikh Mashhur Hasan Ali Salman wọ́n sọ nínú mùkọ́dìmọ̀ síra àwọn kan wọ́n ní pé àwọn wọ́n kọ síra wọ́n sọ kíkọ̀ sáwọn kọ síra kan lọ àwọn wá rí pé nínú màtútọ̀ wọ́n rẹ́fẹ́ǹsì sí síra yẹn wọ́n sì pa tíra yẹn tì tíra tó ń ṣe lọ́wọ́ láti yẹn wọ́n pa tì wọ́n wá lọ wá tíra yìí àtọ̀ríkọ́tìlù wá bí hafi bayani ẹ̀sùn náà bì ha wọ́n wá lọ wá tíra yìí wọ́n sì ṣe tàkìkẹ̀ nígbà tó ṣe tàkìkẹ̀ yẹn jáde tẹ̀ wọ́n sínú tíra ilé tí wọ́n ń láyé báwa ni yóò ti sọ àwọn àgbẹ̀ ó wọ́n pọ̀ fún síra ìlú ìtàn dé wọ́n wá lọ wá síra àtọ̀rí kọ́tù ló wá dé àfi ìbàyà ni mo kọ́ ṣùnà àbíhá wọ́n wá lọ wá síra ìwọ́n ṣe tàkìkẹ̀ wọ́n tẹ̀ ó jáde nígbà tó parí ẹ̀tàn wọ́n ẹ̀jẹ̀ wá padà sínú ló fi jẹ́ pé nígbà míì wọ́n nílò twenty five years lórí síra kan kí ṣe síra yẹn nìkan ni wọ́n kọ ó nìkan bá nájò kò sí ìbọ̀dá twenty five years nínú àwọn síra yẹn bàtà ń kọ síra yẹn lọ àwọn síra míì tí wọ́n tún wá pàdé lójú ọ̀nà wọ́n sọ̀ fẹ́ǹdì síra tí wọ́n ṣe yẹn wọ́n wà lọ wọ́n tún wá lọ fẹ́ǹsì yìí nígbà tó wá lọ sí ìdánwò fẹ́ràn padà wá wọ́n lè mọ́ kóòdù péjì mẹ́fà láàrin ọdún mẹ́fà torí báwọn ọ̀gá tí wọ́n bá pàdé lọ́gbà wọn kó wo òtẹ́rù ẹ̀rí pé èsì aláwọ̀ sáà èyí tó fi taná òun náà ló ṣe sínú òun náà ló mú wọ́n bàbá àdìgbẹ́ lápò ó ṣe wa ní ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ òdodo tí ó sì lè ṣe sùúrù láti jìyà fún ìmọ̀ kọ́lọ̀ bàbá àdìgbẹ́ lápò kan lọ́wọ́ afọ́ àbúṣe ìdìkudìrí orúkọ wọn wọ́n gbajúmọ̀ pẹ̀lú kúníyà púpọ̀ ìgbórúkọ wọn Sa'ad bin Malik bin Sinan al-Ansari al-Khazraji hadith náà wà nù àrùbáwùn tàhá nínú àwọn àǹfààní tó wà nù àbọ̀rún nàwáwíyà ó ní pé Al-Imam Nawawi gbogbo àwọn tó gba hadith wọn àgbàwùn pátápátá látòkèdélẹ̀ Al-Imam Nawawi sọ fún yàwó fún wa kò sẹ́nì kankan nínú àwọn tó gba hadith wọn kìtàbùl arba'in ilá wàtàmà lánà alìmọ̀álìfù kùnìyàtàwò àfi kó jẹ́ wípé àfáwà ìmọ̀mù náà wí kán sọ kú níyà àwọn fún wa lẹ́yọ kọ̀ọ̀kan tó ní àwọn làfọ́ ìlú tó wà nù síra ẹ̀yẹn kọ́lọ̀bà àdìgbọ́lá kí ó bá pọn al-imam abu zakariya yahya bin sharaf annawawi aw annawawi mashhurun bi kunyati àbáwa malik bunu sinan alansori alkhazraji wọ́n gbajúmọ̀ pẹ̀lú kúnyàwó wọ́n gbajúmọ̀ pẹ̀lú kúnyàwó lọ́pọ̀lọpọ̀ ọba àwọn àfáà láti tí àwọn èèyàn bá gbajúmọ̀ pẹ̀lú kúnyà wọ́n èyí béèrè orúkọ wọn mọ́ pẹ́pẹ́ kúnyà ni wọ́n mọ́ èèyàn mọ́ wọ́n èyí béèrè orúkọ wọn ìjọ tí mo mí ti àbúrò hafizahullah àfáwà agbóṣùpákalẹ̀ ọ̀wẹ́ ni nínú àwọn abúrọ́dì tùlábù sheikh nasir albani ìjọ tí mo mìí wọn wájì hàn duwájì kí ló gbóòmù wájì hàn duwájì mo lọ sí mo lọ sí káfù sheikh ní ìlú tí wọ́n ń gbé káfù sheikh ní gbé ní kọ́hírọ̀ káfù sheikh yẹn dàbí ó dàbí àkúrẹ́ sí sí ìṣàgámù sí kọ́hírọ̀ almost three hours ni so mo láti ẹ̀kún fẹ́ lọ sí júmọ̀ ń bẹ̀ màtí mo á dé mosque wọn sí júmọ̀ ní mosque yẹn jọ yẹn torí wọ́n náà renovate mosque lọ́wọ́ so kò sí júmọ̀ so ọmọ yàtọ̀ náà wá tó náà wá nírú àníyàn bẹ́ẹ̀ kó fẹ́ á mìtì ṣe ó fẹ́ ṣe ṣògbóṣù lè pa kó nǹkan fẹ́ mìtì wọn á jẹjọ wá lọ sílé ọ̀dọ̀ wọn àtàwọn adélé ọ̀dọ̀ wọn ọmọ wọn àbúyáyá wọn á ní pé sílé kádó sálẹ̀ pé wọ́n ń travel báyìí òun náà dẹ̀ ló ń gbé wọn travel pé tó bá ti jáde òun pààkì síwájú wa ogun tá a fẹ́ bá wọn sọ á bá wọn sọ nígbà táwa dé tó ní ṣèkì sọ̀kalẹ̀ wọ́n ti gé ẹsẹ̀ wọn gbà rẹ̀ àtàwọn sọ̀kalẹ̀ èmi náà kọ́ sálámù sí salamu alaykum alaykum salaam wa rahmatullah ismuk min ismi abu Aiman al-asali wọ́n béèrè pé kí ni kún ní àfẹ́ gan náà àwọn fálábì tó ní béèrè kí lórúkọ rẹ àbúwá ìmọ̀ lórúkọ mi kálàsì ìgbà tí àyìnbá ah, mùsáàdì tí wọ́n lọ sí nísúrọ̀ tó fẹ́ lọ kéwú lọ́dọ̀ àfá àwọn ah, mùsàgbókò àfá wọn ìbéèrè tá àfá wọn lọ́wọ́ ni pé kí lórúkọ wọn wọ́n ní mọ́dà orí tàbí kí ni ìkọ́tàwòyàn mọ̀ títẹ́ mọ́ pẹ́ ọ wọ́n ní orí tùbí záàdì wọ́n ti béèrè béèrè mẹ́rin lọ́wọ́ wọn orúkọ rúwáàtì náà béèrè béèrè mẹ́rin péré náà ni tààlẹ́ni báyìí tààlẹ́ni báyìí tààlẹ́ni báyìí tààlẹ́ni báyìí mọ́mù dáàbí ti sọ ọ̀nà déjìlẹ̀ pàtà àlà jókòó àti mọ kíláàsì dáàbí ọjọ́ tó ló jẹ́ pé àwọn àfà tó bá béèrè àwọn béèrè lọ́wọ́ yẹn tí wọ́n fẹ́ẹ̀ bá ti dáhùn béèrè yẹn wọ́n ti mọ lẹ́bù ibi tí ìmọ̀ tó wà lára ọmọ tó wá kẹ́kọ̀ọ́ wọ́n ti mọ lẹ́bù sí i wọ́n ti mọ lẹ́bù sí i so fẹ́ẹ̀ bá wà máa rúbùbù kúnìyà ó kúnìyà yẹn náà ní kẹ́ mọ́ pé àti pé wọ́n máa ń wà lórí abẹ́ ọ̀rọ̀ kúníà kí irú èdè nìsìn kúníà mi àbúwá imọ̀ ni ó ti yé ní irú àwọn àwọn Fauzan àwọn Absalam àwọn Absalam àwọn Fauzan àwọn Idris àwọn ọmọ wa kéèkèé kọ́lọ̀bàdà wọn lágbà tí wọ́n bá rí mi wọ́n sọ pé àbúwá imọ̀ àbúwá imọ̀ àbúwá imọ̀ àwọn ó bú àwọn tó pé rárá ẹ mọ́ sùn ní àbọ̀mọ́ pé àbú àbú ní kẹmọ́ sùn ẹ mọ́ sí àbọ̀ ẹ mọ́ rárárárárá kò sí tààkìrì nínú kúníyà torí pé kúníyà yẹn gan bìnà fi respect ni kò fi à so ọmọ ọdún méjì ó lè pe àbó ṣíkmọ̀ ó ti yé ọmọ ọdún márùn-ún ó lè pe àbó ṣíkmọ̀ ọmọ ọdún mẹ́wàá ó lè pe àbó ṣíkmọ̀ ṣé rí kúníyà yẹn gan fúnra rẹ̀ is a prefix of honour mọ́rò so ẹ má mọ̀ hán ní àwọn ọmọ kéékèèké ó ti yé sanga abu eman abu abulkhair abu Hassan. tí àwọn ọmọ ẹ̀rẹ́ lè abu Hassan náà lè bí àwọn ọmọ yẹn lọ́mọ wọ́n ti tún abu hasan lè pẹ̀lú gbólóǹkan sọ pé Hassan. ó ní pé the priest of honor so tọmọ kékeré bá pèèyàn ní kúníyà àyí tó dẹ́kun rẹ̀ pé àpẹẹmọ ah, ọ̀nà pé fúnra wọn mọ̀ wò pé àìmọ́nì ah, tó ń pè gan jù ọ lọ́lọ́jọ́ orí kò sí yé àwọn ọ̀gá ọmọ yìí àrífín yìí sàrífín o kìí ṣe àrífín ó di lọ́sọ̀lọ́sọ̀lọ́nà then tí èyàn bá níyàwó méjì nítorí àwọn ẹ̀sùn ni mò ń sọ yóò ní ìsọ Yorùbá ń tí o

ó wá bí ọmọ ṣùgbọ́n ọmọ tó bí yẹn ọmọ yẹn lọ́jọ́ orí kò tó Ismail ó di ọmọ ìyálé náà ọmọ tí àlébí ọmọ kan wà fún wípé, ọmọ ìyàwó wọ́n lè tọ́sọ́ káwọn ọ̀sọ̀ pé ìyàlá àjàwó àgbẹ̀ ẹ̀kọ́ ìyàwó àkọ́kọ́ àjàwó ẹlẹ́ẹ̀kejì ọmọ ìyàwó ẹlẹ́ẹ̀kejì ó ju ọmọ ìyàwó alákọ̀ọ́kọ́ lọ ọmọ ìyàwó aláwọ̀kọ́ yẹn tó bá fẹ́ pé ìyàwó kejì ìyá rẹ̀ tó bá sọ wípé umu Ismail ìyàwó kejì yẹn wọ́n lè gba ẹnu ẹ̀ pé gbẹ́ńtọ́ ó sọ pé mọ́mi wa umu wa àbí lẹ́nu umu Ismail wọ́n ẹgbẹ́ rẹ̀ kúrò ilé kírísítọ̀ ọ̀nà ó ti pọn yín lé wọ́lọ́ ó ti pọn yín lé so ilé Yorùbá ń kí ni Yorùbá lẹ́bù ètí ń bẹnu ẹ̀sìn lásọ yìí wọ́n bá ti lè pèèyàn ní kúníyà wọ́n ti pọn yàn lé kódà ẹlòmíì kẹ́ ẹ pè ní kúníyà ẹ̀ gan-an òun ló tẹ lọ́rùn jù ó ti òun ní sì mọ́ yọnu sí jù tẹ̀síwájú tó bá pè lórúkọ rẹ̀ ó lè fọ́n tẹ́ náírà tó bá pè ní múlíà olùfẹ́ one thousand naira mo rò pé ẹ pé àwọn èèyàn ní nǹkan tí wọ́n mọ̀ wọ́n mọ́ eléyìí ní ti àwọn sálámù so bẹ́ẹ̀ wà màálù bìlìkúnìyà nínú àwọn nǹkan tí àwọn gbajúmọ̀ dáadáa ni alimami ibn hajar al-asqala ni nínú tíra àwọn alisọba fi tẹ̀lé ìfahàbà bọ́dùmù ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ jọ kìtàbùl kúnná kìtàbí kùnà àwọn tó ṣe wípé kúníà nìkan òní wọ́n mọ̀ wọ́n mọ̀ ní àwọn pàdé kódà rí àwọn tó ṣe pé kò sẹ́ni kankan tó morúkọ wọn gan ìbá àti káwọn àbújá ìdìbò ìdí àti lórúkọ wọn tèèfù wọ́n rí àwọn sàádé tó ṣe kò sẹ́ni tó morúkọ wọn nìkú ní àyẹ̀ nìkan ni wọ́n mọ̀ wọ́n mọ̀ odidi mùjáládì kan nínú ìdí mẹ́sàn-án onígbàdá àrùkà tọkọ kìtàbù ìkúná yàrá ẹlẹ́kẹ̀ẹ́jọ oyin yàrá ẹlẹ́kẹ̀ẹ́sàn kìtàbù nìta ti àwọn sàádé tó jẹ́ obìnrin ó kà kọ́ sọ̀rọ̀ wọ́n dẹ̀ so alphabetical order tó bá ti wá Abubakar o ti mọ̀ pé ọ̀dà alice mọ̀ àti kíni o lọ́ọ̀lọ́ bá ti wá Aisha o ti mọ̀ pé ọ̀dà ayin lọ́ọ̀lọ́ nínú kùtàbù nípa kì í ṣe náà ń tẹ̀lé dárí tó kù wọ́n á tẹ̀lé ó sọ̀rọ̀ àṣọ̀rọ̀ àmì. so maarufu bilkunya huwa wa abuhu sahabiyan sahabi ni afawa sa'ad bin tàbí ni àfáwà Malik bin Sinan al-Ansari wa kana min afqahi sahaba wa min ulama'ihim wa min jabaihim nínú àwọn tàbí tó lọ́lá òun náà ni àfáwà Sa'd bin Malik òní wọ́n wà tí wọ́n sì tọ́wọ̀n Malik àwọn ò lọ sí ojú ogun Uhud torí pé wọ́n kéré nígbà náà wà á wà ní mashahid allati hadaraha al-Khandaq ojú ogun àkọ́kọ́ sí àfáwà Sa'ad ìyẹn Abu Sa'id al-Khudri tí wọ́n witness òun ni gazwatul Khandaq òun ni gazwatul Ahzab ẹgbẹ́ bá rí fàlàyé ní àwọn ìjòkó tó ṣáájú وأكثر من الرواية عن رسول الله صلى الله عليه وسلم wọ́n gba àdíṣ tó pọ̀ látọ̀dà Nabi sallallahu alaihi wasallam rọ́wà ánìhù alìkùlàfà àwọn kùlàfà wọ́n gba àdíṣ wà látọ̀dọ̀ wọn akíbárù sọ̀hábà àti àwọn ọ̀gọ̀rọ̀ náà wọn sọ̀hábà mọ̀kọ́lùkùn kẹfì ìmìnà tábìlì àti ọ̀gọ̀rọ̀ náà wọn tàbí akọ́lájà láhùn ṣẹ́yíkà àfáwà Bukhari àti Muslim wọ́n gba àdíṣ wà látọ̀dọ̀ ah, àwọn sábù sunan mẹ́rẹ̀ẹ̀rin gbọ́n wọ́n gba hadith láti ọ̀dọ̀ wọn òkú ní fàtí sanati wà fàtí yìí wọ́n ya pa ẹnu lórí wípé ọdún òní wọ́n kú ẹnu òkò wal ashhar èyí tó gbajúmọ̀ annahu tuwfiya sanata arba'in wa sab'ina min al-hijra èyí tó gbajúmọ̀ náà ni pé wọ́n kú ní ọdún seventy four ní ìjírọ̀ ti annabi sallallahu alayhi wa alihi wa sallam gharib hadith àwọn ọ̀rọ̀ tí afẹ́taná nínú hadith kádógbọ́ síbi fífi hadith hátà tẹ̀tẹ̀tẹ̀ àṣàmù tẹ̀tẹ̀tẹ̀ àṣàmù sí àní òfòk àti sọ pé tó òun ó fi yẹ ní ọ̀gangan àtàrí wàlámù yìí kọ́ dírú alẹ́rú ti fà á kò sì ṣe gbèdéke bí ó ti yẹun kò sí gbèdéke wà kọ́dí wúri dàpọ̀ ìbáàdù rìwáyà di kọ́dírù rọ́mùsù nínú àwọn rìwáyà tì mí ó ń yànnà náà rí pé kọ́dírù rọ́mùbí ní gbèdéke ọrún ọrún tẹ̀mọ ọrún hmm? yorùbá ní ọsán já ọ̀run dọ̀pá ọ̀sán ọ̀sán ni okùn tí a fi tá a fi bó àrùn yẹn èyí tó ká yẹn tẹ̀wọ̀n pé ọ̀pá ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àtẹ̀ ọ̀sán ni okùn tí wọ́n fi mú látòkè tó fi wá tó fi rí báyìí tí wọ́n á fi ọfà tí wọ́n fi sí ẹnu rẹ̀ yorùbá ní ọ̀sán já ọ̀run dọ̀pá tẹ̀wọ̀n pé okùn yẹn ní ọ̀sán tó bá ti já kí ni igi yẹn máa ti padà á tètè padà so kọ́rídà rómùsí ní dèédé kíka ọ̀run ìyẹn nínú ìwáyà ni orígbé hadith yóò mọ̀ sínú ọkùnrin àwọn ni àṣẹ́rìbù àti ìsìmáàlì àlàyé ní àkótán náà rasulullah sallallahu alaihi wasallam fi hada hadith al-salatu fi waqti anábìkọ̀ kan láti kírun òun náà ni èèyàn lásàrì tí tí òun fi yọ ní kọ́ńdà kò sí bákan náà ẹlẹ́ẹ̀kejì náà ni ẹlẹ́ẹ̀kejì ni lẹ́yìn sọ̀láṣọ̀ láàpù tí tí òun fi sófin wọ̀ tíkìl hadith tàhàrímù tàṣàbùdí ìdìkùfà ìkọ̀fúnni nípa pé ká mọ́ kọ́sì àwọn tòṣèlú wọ́n pọ̀ fún wa ká mọ̀ kọ́ta àwọn kèfèrè torí wípé àsìkò tí wọ́n dáwọ́ sí òun yẹn àti táwọn kèfèrè wọ́n forí balẹ̀ fún òun ní so ló fi jẹ́ pé tó bá jẹ́ pé hadith ni wọ́n tàṣàbà àbíkọ́ ní pàwọ́ mi hù ẹnu kún hadith yẹn gan ẹnu kún púpọ̀ ẹnu kún gan èyí tẹ́yìn bí ìdùn lórí pé hadith yẹn ọ̀dá láàfíà ìtìwò lórí lórí mi wọ́n tàṣàbà àbíkọ́ ní pàwọ́ mi hù àwọn àdíìsì míì wà tó jú wa níwèé wípé ìtumọ̀ àdíìsì yẹn òdodo ni nínú ẹ̀ náà ni àdíìsì àkàlẹ̀ mo rò pé nínú ẹ̀ náà ni àdíìsì ti ṣàkàlẹ̀ torí pé wọ́n kọ̀ fún akámọ́ pé o ní àsìkò tí ó ṣe dèédé àsìkò táwọn àríwọ̀ nínú ẹ̀kọ́ ni bákan náà sádùkú lè tó àlìmúbíyá ìlàzáàlì gbogbo ọ̀nà tí ó bá lè lídì sí ìmọ̀ jọ àwọn kèfèrí nínú àwọn ìjọsìn wọn ní o nínú àwọn ètò tí ní o nínú àwọn ìmúra wọn ní o nínú àwọn ìsọ̀rọ̀ tí wọ́n ní o nínú gbogbo nǹkan bá lè lídì sí àwọn nǹkan yẹn láti fi ní o ìbá ní ta nílà aná ní ọmọ asẹ́gìtà aná ní èkó gi àyíbẹ̀ẹ̀kọ́ tí lólétí ti wa ò tó wa kí ti wá kó wa náà kò sínú síra fíjù nígbà tí wọ́n fẹ́ sí ìyàwó wípé order of trade yóò wà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú síra fíjù kò sí. àwọn ọmọ ìyàwó wọn lè tó bí forty five wọ́n wà tó báyìí wọ́n wà lọ sàwọn bọ́ọ̀sì ga sí. yóò mọ̀ lọ́lẹ̀ yóò mọ̀ lọ́lẹ̀ yóò mọ̀ lọ́lẹ̀ yóò mọ̀ lọ́lẹ̀ yóò mọ̀ lọ́lẹ̀ ẹgbẹ́ ti dàdàǹgé nínà bọ̀dá àtọ̀hún òun náà tó mọ̀ tó mọ̀ tó lọ yóò ó tó mọ̀ fẹ́ kí ní irú sí àwọn olórí mo ni àwọn àdúgbò àti kíkù gbólóhùn àgbẹ̀ kò sí ń bẹ̀ kò sí ń bẹ̀ ẹjẹ́ kéèkì ẹ máa <laughs> ṣe ìsìláàmù lọ kéèkì ṣe àwọn àjẹ́ kéèkì kò sí kò sí nínú mọ́ní àjìkì ti wa ẹ lọ ra blóbló ẹlẹ̀ mọ́mọ́tò nìkan àwọn sọ pé from the altar ẹ ké from the member ẹ yí altar ẹ yí member rí pé from the member tó ń pè mọ́ àtìlẹ́ pé gbọ́dọ̀ àwọn kan yẹn ní ìmọ́dáwọn yẹn wákàtí ni o tí tí ní òtò ní o tọ́rọ̀ yẹn ní kí kámọ̀ sí christianization of Islam àwọn ìtọ̀ náà sí islamization of christianity kò síbà tó bá àwọn nǹkan tó bá ti àwọn ọjọ́ náà fi ìtọ́jọ́ gbogbo rí máa ṣẹ̀dá Islam ò bá ní ẹgbẹ́ kájùmọ̀ sí sọ́lọ́sọ́lá bákan náà Ah, ìkọ̀fúnni nípa ìran náà lọ́fílà ní àwọn àsìkò tí tí a sọ yìí wọ́n nínú àwọn tí a rí bẹ̀rẹ̀ a sọ́rí àyọ̀fẹ́ ní láwọn wọ́n mú àǹfààní kan wá níbi àfáwà pẹ̀lú àmìlálé wọ́n dẹ̀ wọ́n dápa àǹfààní náà wọ́n ní fáìdà àǹfààní kọ́ọ̀lá tí ó kùnà fàkíhù azaman alẹ́wùsàìmí lọ́sùmọ̀kùnlá wọ́n lọ pé ṣètò ìsinmi fàkíhù zaman lẹ́sà fi mú jáàzàfà lẹ́sà fi àti sheikh muhammad nasiruddin al-albani tí wọ́n bá wá sí ayé kàfánà fíkìhùl òsèmí wọ́lọ́ọ̀hù tí sheikh bá tó bá wá sí ayé tí albani ò bá wá sí ayé kafal ummata fíkìhùl òsèmí fíkìhù òsèmí wàláì àlè jẹ́ tán gbogbo ànímà nẹ́bí ní ibi tí ọlọ́run bá àlejọ́lá tó rọ ìmọ̀ náà fún bàbá náà tó rọ̀ fún wọn dé pẹ̀lú ìtẹríba pẹ̀lú ìtẹríba tó gbogbo ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n sì tún ṣe yẹta fún àfa wọn ṣéèkìtẹ̀ ní òbọ́ sórí àga báwọn fẹ́ kọ́yàn ní ẹ̀kọ́ ilá àbádáwà fáti ṣéèkìtì àti lẹ́yìn ìgbà tí àfa àwọn ṣéèkì Abdulrahman àti ẹ̀dí tó dáre láyé wọ́n ní orúkọ àwọn jáde awalu zuhu pé ẹnìkan orúkọ rẹ̀ jáde tí ń jẹ́ sheku tèmi lẹ́yìn tó tutù yìí àti wọ́n farabalẹ̀ gba ìmọ̀ yẹn gan-an àfáwà sheikh Eid al-Kayar al abu abdulrahman al-Misri wọ́n ní wípé gbogbo tíra mùtúlù tí sheku tèmi gbà lọ́dọ̀ bàbá séèdí wọ́n ní gbogbo ẹ̀ sísì lọ gbogbo mùsùlùmí ìníyà sílẹ̀ gbèsè ní ìjókòó gbà báyìí lọ́dọ̀ wọ́n ní kò sísì lọ wọ́n ní ṣùgbọ́n sí èkùsẹ̀ mùtúrù táwọn gẹ̀gẹ̀ fún àwọn tó ti ṣe ṣẹ́rí rẹ̀ wọ́n ló ti lé ní one bèrè fáyì ó ti lé ní sọ́bàrọ̀ wà fátà àjíjì al-abuwa ṣe kìtẹ̀ ní ṣe sùúrù wọ́n tó nura wọn ní sùúrù tó fi gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ṣe ṣe akaga mini olùsá wà fátà àjíjì al-abuwa wọ́n á ti gbogbo lẹ́kùn ìmọ̀ pátápátá ṣe kìtẹ̀ ní so hakon fakihu zaman tí bàbá ń dá ló bá wá sáyé tíjú bá jùbá wáta yé fíkíhù ṣèkùsẹ̀ ní ó tó àlùmọ̀ jẹun hátà kìíyàmì sáà títí dọjọ́ bẹ̀rẹ̀ kìíyàmì ọlọ́run bá tí ó bá kẹ́wọ̀n o ọlọ́run bá kẹ́wọ̀n o ọlọ́run bá kẹ́wọ̀n o. wọ́n ní zaman alẹ́ òfẹ́ mi rahimahullah مناسبة ذكر المؤلف أحاديث النهي عن الصلاة في بعض مواقف الصلاة wọ́n ní àjọṣepọ̀ tí ń bẹ láàrin múmú òǹkọ̀wé wá àwọn àdísì tó ń jú wa níwèé wípé tá àgbùdọ̀ kírun fi bá bìmọ̀ wà kìtì sọ́lá ní àwọn ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ àkókò ìrun kí ni mùnà sábà tó wà ń bẹ̀. fáìdà ṣépùtì ní ìlú wa òun ni àfáà Salim Al-Hilali àwọn náà tuntun ló náà fi mú wá ẹgbẹ́ náà táwọn olùmọ́ sọ wípé bárakátù lè rí límì fi nísìbàtì kàlámù ilá pọ́ ìlìhì àlùbáríkà ìmọ̀ òun náà ní pé ah, àǹfààní yìí o ní ìmọ̀ àǹfààní yìí ìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lágbájá ọmọ lágbájá ló sọ fún mi pé àǹfààní yìí rí bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ o ní bárakátù lè rí límì wọ́n sọ wípé ní ìfẹ́ táwọn èèyàn mọbi kí mo ti gbọ́ ní ìfẹ́ mo fẹ́ fi zuhur fi pé èmi náà ni ọ̀rẹ́ ti jáde àárà mi ọ̀rẹ́ ti lálàlàlàlà lẹ́sẹ̀ hásẹ̀rẹ̀ pàápàá jùlọ tó báyẹ pé moldin bayan ó ní ṣéèkù wa alfaqih hafizahullah الشيخ عبد الوهاب أجيال حفظه الله الفقيه èmi àti wọ́n sọ̀rọ̀ mo wà nílé ọ̀dọ̀ wọn àwọn kan wọ́n ní kan wá wọ́n ti wọ́n padà ọ̀tá wọ́n wá sọ kẹ́lìmọ̀ kan wípé ẹnu ọmọ gbọ́rọ̀ yìí awali mọ́rọ̀ tí màá gbọ́ ẹnu ọmọ gbọ́rọ̀ yìí ìnà àrùdọ́ láti kọ́ dípò lè ta ilẹ̀ ibi tí èèyàn gbé òsó èèyàn di ẹni mímọ́ pé o lọ kẹ́kọ̀ọ́ ní káyé ní Saudi ìyẹn ò túmọ̀ sí pé tó bá dé kó máa polongo súnà adé tó kẹ́kọ̀ọ́ sàbẹ̀ pé ní ìsìn ó ní mùrídì gbogbo ṣeúṣeú tán ṣe lè wọ́n tún kí dìmọ́ràn kẹ́límà ní bóyá rẹ̀ lọ káyọ̀ kò sọ tó káyọ̀ ń bàjẹ́ náà àrùdọ̀ láti kọ́jú fún ìsàn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún sígbà tí mo gbọ́ lẹ́nu wọn èmi ò béèrè ó ewu náà ti gbọ́ ọdún ní àwọn ẹ̀rẹ́ kọjá ẹni tí ó sọ̀rọ̀ sí ìsọ̀ pé ẹjọ́ wọ́n mọ̀ pé nígbà tí mi náà kúkú dúró èmi náà sọ alábàápàdé nígbà tí mi náà fò mí ìfọwọ́rọ̀ rí èmi náà bá ń kájá lọ ní ẹ̀sùn bọ́wọ́ ikú fi mọ́ níṣẹ́ bọ́jú mo padà wá rí àtàrí rẹ pé àbújá dá ló sọ̀rọ̀ rẹ báadà burú sí ní ní ìdílẹ́yìn after ọdún seven years tí mo bọ́rọ̀ rẹ lẹ́nu wọn ni mo tó rí mo tẹ́lá tó ṣe é hadal kalam máa fórí ilá àbídàgbà pé iná àdọ́ láti pọ̀ dìbò sá. àlùmọ́yé kéèyàn máa pàtìkì ọ̀rọ̀ sọ́dọ̀ ẹni tí ó sọ nínú àlùbáríkà ìmọ̀ ni yá fáyidà yìí ni ìdẹ̀mọ́ tẹ́lẹ̀ o ẹnu wọn ni mo ti gbọ́ kò dín jàlálà rẹ kù kódà ó tún hajj mọ́ bálù ẹni ẹgbẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ pé ah, àfáà yìí tó bá dọ̀la yóò padà ní àmọ́ nẹ́tùlẹ̀ níyà táwọn àfáà ń pè ní gbàfipamọ́ ìmọ̀ yóò ní àdáwù àmọ́ ìníyà yóò sọ pé ah, ọ̀rọ̀ yìí ní ìdẹ̀mọ́ o ẹni báyìí báyìí báyìí ló sọ fún mi o sọ́sọ́lámù so ilé ní mọ̀ṣí àtúl àbá ní muhafazatu kafru sheikh alọ́ka tíra eh, sunan dari ní alọ́ka alọ́dọ̀ ọjọ́ mẹ́ta láfíkà àdínsùn 3000 three days ní láfíkà ìgbà tí tọ́bàdà ti fẹ́ ṣe jírísàtù sàmà wọ́n mọ̀ ń yìn fáìtì àwọn àkọ́ọ̀nù wọn tó jáwọn àfà náà wọ́n mọ̀ ń yìn wọn kìí ṣe àfà ẹ̀yọ kan dondo òní ó ṣe dárùsù òní ó kà tíra làwọn ọmọ kà tíra kan fún tíra súnà àfáà bíi mẹ́jọ lè wà kálẹ̀ gbogbo àwọn àfáà yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ní ẹgbà ìjáza wọn lọlé bẹ́ẹ̀ pé ten thousand pẹ̀lú ògbọ́lọ́gbọ́ ilẹ̀ ẹgbà ìjáza lọlé àwa ń ka hadith wọ́n wá ka ìsìn ẹ̀bì kan pé an abiri jaz wọ́n kàdá kọ sàmẹ́ abiri jaz àfáà wa ìmọ̀dà gízi asáàrí pé àwọn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí ti sheikh wahid abdulsalam bani torí pé sheikh abdulsalam wahid bani ní invite wọn ni kì í ṣe báwọn ni wọ́n ní ìjòkó ṣèkọ̀ àìbálẹ̀ ni bàtà àfàwà sọ̀rọ̀ kan ṣèkọ̀ àìbálẹ̀ wa gba ọmọdé tí ń ka gbogbo màlúmọ́tì tí ń bẹ lára afá àkọ́kọ́ pátápátá là afá àkọ́kọ́ mọ̀ sọ tó bá ní mọ̀nà sábà pẹ̀lú hadith center lọ́wọ́ gbogbo ẹ̀ńtẹ́ jọmọ lè kírun ní sùkàtì náà ẹ mọ̀ tuntun ni ẹ mọ̀ jọ́tẹ̀ ẹ mọ̀ jọ́tẹ̀ ẹ mọ̀ jọ́tẹ̀ ẹ mọ̀ jọ́tẹ̀ ibi ẹ bá ń kẹ́ra tí ń ka lọ tó bá gbé jàǹdà wá tó dé òkú wá tẹ́nì specialize fún àwọn aráàlú gbé wá tí mo sáré torí kọ́mọ̀ pé mọ́sílì àwọn tùláàbù nínú ìní dà ọ̀rá àmì jẹun máa ń pọ̀ mẹ́rẹ̀ dáa so wọ́n fẹ́ káwọn èèyàn dáfà ní kẹ́tírọ́tìlẹ̀ mùsọ̀lìn aláàmúwa sì yí ẹ kọ́ síbẹ̀ yìí pé nígbà tá a ka hadith david ń kó dèrò jàǹdà dàtún fasọ̀láyìn àlèhà ẹ kọ́ síbẹ̀ nínú àwọn fàwáìsì ẹ kọ́ síbẹ̀ ẹ kọ́ sínú síráàlì so àwọn ọmọ wa dìyẹn mọ́ wà ní tíra tẹ́ pé tẹ́bá tí àwọn gbéjà náà sáwà wọ́n gbéjà náà sáwà ẹ̀ sọ̀ fún class ẹ̀ ti rù sí òkú lára torí hadith tó sọ yí pé káṣe sẹ̀jáàl pẹ̀lú kíkà ṣe tẹ̀jìm àwọn òkú tí wáyé pé nǹkan khairan tukọ̀ dìmú náà ilé yìí wọ́n nǹkan náà dẹ̀rẹ̀ dáríká tọ́dọ̀ ó náà ní kọ́ọ̀dìkù ẹgbẹ́ ni ibi náà ní ẹgbẹ́ gbó lọ́rùn yín kó sá mọ́ wọn bá jẹ lọ. àlùmíyìn ọlọ́run àríjọ lágbófò àṣẹkùn jẹ́ ṣékọ̀ọ́ ìgbàdí àwọn à ń sọ wípé ṣéèkì mẹ́ta ìdíyízi wọ́n ń sọ fún àwọn ní ìsìn àti ìlú lẹ́sà ìdáhùn mi kọ́mìn pé ṣéèkì mẹ́ta ìdíyízi ọba ní ìsìn wípé tán bá sọ wípé àbúrì já ilẹ̀ nìkan ìtumọ̀ rẹ̀ ní wípé ẹni yẹn ti bí ọmọ ọkùnrin mẹ́wàá tí gbogbo wọn sì ti di nǹkan nínú ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ti di dáadáa inú ẹ̀sìn wọn yìí pé ní àbúrò ìjà àbúkó yẹ pọ́lọ̀ ti fún ní géńdé mẹ́wàá gbáko <laughs> tán ti di tán ti di àfa àgbà inú ẹ̀sìn ájá ní bọ́dá kàtìlẹ́rìn tó bá jẹ́ wípé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn pé à ah, ṣé kì mọ́tì jíjí wọn kéré sí àbá àbọ̀lá àwọn àìgbà bàjẹ́ bàjẹ́ wọ́n lè bí wọn lọ́wọ́ ṣé gbàgbà ni wọ́n lè bí ṣé kì mọ́tì jíjí wọn lè bí wọn ní ọmọ fún ẹgbẹ́ ìfojú ẹ̀ wo sí kìmọ́tì fi bẹ̀rẹ̀ pé àfáà kékeré ní ọ̀nà ìlọ́fọ́ ọdún bá lọ́tí báyìí pé yóò kàbára ṣàkóṣíyà rẹ̀ lójú ẹ̀yọ̀ màtọ́kọ̀ pé ah tó ti lè sọ ọdún káyídà báyìí táfàdẹ̀ tó sọ síta ẹ̀sìn iṣẹ́ díkì ní ẹ̀ oṣù báyẹn wà á kàrà ẹ̀sùn á rí gáàdì ṣe ìgbà ìgbà náà sọ́yà àwọn olùmọ̀ lóbìdó lélẹ̀ so ẹ̀ rẹ̀spẹ̀tì ọ̀tún ẹ̀ dẹ̀ rẹ̀spẹ̀tì òsì so ló jẹ́ pé nisbatu lẹ́yìn nisbatu kalam ìlàkọ́ yìí ní baraka tilẹ̀ kásà ti sọ̀rọ̀ sọ́dọ̀ tó sọ ah nínú àti mọ̀túnmọ́ ní àlùbáríkà mi so lọ́sàlá sàlámà àbájẹ́ tó tẹ́mí wọ́n ní pé mọ̀nàsábà tí ń bẹ láàrin wípé ó fún àwọn àsìkò tó ní ká mọ́sí wa láti ìgbà tí ń sọ̀rọ̀ àsìkò oorun wọ́n ní ìdí tó fà ní wípé nígbà tó jẹ́ wípé ó dárúkọ àwọn àkókò tó fi jẹ́ wípé wọ́n pa aláṣẹ ká kí irun ìzàn múná sábà ó wà láàrin wípé kó sọ àwọn àsùkùtàn ní ká mọ́ sí irun ní ibẹ̀ torí pé kí ni o lè yẹ jímọ́ bẹ́ẹ̀ náà ṣe ń wà mọ̀kọ̀ yìí kó lè papọ̀ láàrin nǹkan àti ojú kejì nǹkan náà àsìkò oorun àtàwọn àsìkò ní ká mọ́ irun dídù ara wọn ni abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ilé ìtì agbọ́ ìtì fi ní ìbálẹ́jọ́ dáadáa fún wa láyé nísàdá ti gbọ̀n kíá máa tó sínú ìzánu sánà tẹ̀lé kọ̀ọ̀kan wọn subhanaka allahumma hamdika ṣẹlẹ̀ náà ilaha illa anta astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa wa barakatuh